Ishu kwa kooee. Kudzalem ni Togun yado ụtọla ya eme. Eluboanwo la fún Oja ma me la gidi. Dibolugi ni Oja ma dị adọ ụtọla ọhụrụ la ọhụrụ omi n'ofe nkà mi abinu eni Oja mee ya nri. omi ọ̀sà ọjà tètè máa pọ́n tó wọ̀ ju tòun lọ lómi ògùn tòrò òun la akọ ọkàn ọmọ àlèyàn ọjà tètè mọ̀ pẹ́ni tọ́gbàdùn ju ta wọn lọ́mọ ọkọ nífi dùn ni ojú oró ó lóun ó ṣàyẹ omi ló fi dúró tomi ìran òṣì bàtà wọn láwọn ó ṣàyẹ odò ni wọ́n fi dúró tó todò. ó dojúmọ́ ayọ̀ ó dojúmọ́ owó bójúmọ́ bá mọ́ òye àlà perégedé òye owó òye ọlà kó là sílé òǹkálùkù wa. níre níre báyìí ni wọ́n ń sọ̀rọ̀ atare níre níre báyìí lójú owó rí ṣẹ̀kẹ̀rẹ̀ kan kèé ròde ìbànújẹ́ ìbànújẹ́ ò ní ti gbogbo wa. orí gbáregbáre tí máa ń gbari ọwọ́ ẹni dànù kò ní gbari ọwọ́ wa o. àbákú laṣọ awó ẹnìkan kèé paṣọ àgùntàn dà ọmọ aráyé ò ní rí kádàrá wa padà gbogbo tá a bá ń fẹ́ ọlọ́run ó mọ̀ bá wa fẹ́ orí ọ̀rọ̀ mi dorí ò dorí gbogbo ẹni bá láṣọ ńlé kò ní gbàdúrà káṣọ ya gbogbo ẹni bá lẹ́ran ńlé kò ní gbàdúrà kí gbogbo ẹni títí jẹun ó jẹ gungun gbogbo ẹni bá bímọ kò ní gbàdúrà kọ́mọ lọ́mọ ó kú gbogbo ẹni bá ń sáré èjé èèyàn bọ́ba ẹni tó ti jẹ́ èèyàn kò ní gbàdúrà kó wálẹ̀ gbogbo ẹni tó fẹ́ gorí òkè bọ́ba ẹni tó ti gorí òkè tó mọ wàhálà tí wọ́n ń ṣe kí wọ́n tó gàkàbà ọlá yọ mọ̀ wípé ẹni tó gorí òkè eré kọ́ ló ṣe débẹ̀ kò yẹ ká gbàdúrà kó jábọ́ mo kí gbogbo àwa tá a ti wà ń bẹ̀ mo kí Space TV orí pàtàkì tó gbé mi wáta náà ni wípé lábala àwa olórí ètò tá à ń ṣètò lórí ẹ̀rọ aláǹtagbà àgbáyé àkíyèsí ni mo fẹ́ pè wá sí lórí Alhaji Muideen ẹ Musiliu ọmọ Akísànyà àti olóyè Sunday Igboho orí igi méjì kan ni tó ṣe pé àwọn kan ni wọ́n sáré bí wọ́n ṣe rí lónìí iṣẹ́ tiwọn kọ́ ni wọ́n ń jẹ àfi wọ́n dun ògo ìdílé kan nú ni bọ́ ọ bá wò táwọn méjèèjì ọmọ atẹrọ̀fọ̀ ọmọ atẹrọ̀fọ̀ ẹni tí a bá fi ẹrọ̀fọ̀ kó tó lè dìde ẹrọ̀fọ̀ fà á iṣẹ́ ni wọ́n ṣe kó tó di porúkọ wọn hàn kárí ayé lọ́jọ́ tẹ́bi ń pa wọ́n kò sẹ́ni tó pariwo orúkọ wọn lọ́jọ́ tí wọ́n ń sá lògbàlògbà páwọn fẹ́ ní lárí kiri gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lórí orúkọ wọn yìí níbo lẹ́yìn wà lọ́jọ́ tí wọ́n ń wọ bàtà tó jẹ lẹ́yìn ẹsẹ̀ nítorí kò sẹ́ni tí ọ̀la náà níbo ni gbogbo yín wà lọ́jọ́ tí wọ́n sáré jẹ èèyàn níbo ni gbogbo yín wà ọ̀pọ̀lọpọ̀ yín mo rí yín bíi eye service ọ̀dẹ́lẹ̀ ṣíkìnì túyẹ̀rì ètè ohun tẹ́ ẹ fẹ́ jẹ́ yálà ẹ fẹ́ jẹ́ lórí Facebook wípé tí mo bá láǹfààní tí mo bá sọ̀rọ̀ wọn àbí tí mo bá bú wọn monetization mi ó gòkè àwọn èèyàn ó wò mí lẹ́lòmíì fi ń ṣe ẹlòmíì ń ṣe nítorí wípé tí mo bá dọ́dọ̀ MC kórí mi bí èèyàn tàbí tí mo bá dọ́dọ̀ gbòho kórí mi bí èèyàn eléyìí kọ́ ni wọ́n ń pè ní loyalty ìrégbè àti ni ọ̀wárí mo fi àwọn méjèèjì wégi tó ṣe wípé ó ní ìdí tọ́pọ̀lọpọ̀ ń sá sábẹ̀ ọ̀wárí tẹ́ ẹ bá fi láǹfààní tẹ́ ẹ bá bẹ́gì yìí àwọn tí wọ́n ń sá sábẹ̀ tí wọ́n ń gba shelter àwọn lè fẹ́ kó bà ó mọye èèyàn tó ń fìdí lọ́ndà olóyè MC léèdè ọ̀wá mọye èèyàn tó ń fìdí lábẹ́ májàsọ́lá léde tá a bá kà wọn kànrìnkànrìn tó ń bẹ lábẹ́ MC ara wọn ni Koko Zaria wà ara wọn ni Mustapha Sego wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sọ̀rí ìsọ̀rí bá a bá wá kà wọn tí ń jẹun lábẹ́ májàsọ́lá àmú Ifá àmú Sunday dúdú àmú kb àmú wálé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ igi kan ni wọ́n táwọn kan tó ṣe pé àwọn tó jáde yunifásitì tí wọ́n rọ́nà lọ tí wọ́n ríṣẹ́ ṣe wọ́n sá sábẹ́ wọn àwọn náà ń bọ́yàwó bọ́mọ. kí ni èrè jẹ yín níbi tẹ́ ẹ bá já wọn wálẹ̀ kí lè rè ń jẹ tiẹ̀ bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí májàsọ́lá àwọn kan ní mc ni tí ìkẹ́kàn bá ṣẹlẹ̀ sẹ́mc wá ní Sunday Igboho ni mo kí brọ́dà mi àwọn lèjìká tí ò jẹ́ kí aṣọ́ọ̀fì Alhaji Ibrahim Ọláìyá bàbá mi ẹlẹ́yẹlé funfun ọmọ ẹ̀gbá ọmọ nísàbí ọmọ agbòǹgbò àkàlà ọmọ àfìpàkọ́ àyànràn gbolẹ̀ ṣúkẹ́ṣúkẹ́ ọmọ ẹ̀gbá ìgbà gbogbo ọmọ alákéniyàn ọmọ agbódo lọ́wọ́ ogun adéorí ẹ̀gbá ṣẹkẹrẹ olówó ẹyọ àná tòjò tẹ̀rùn. orí ẹ lọ stop gbogbo eye service yìí àkọ́kọ́ bẹ́ẹ̀ bá nírú wọn nínú ìdílé yín gbogbo yín tẹ̀ ń ṣe wóróworó yìí ẹ ò ní ṣe bẹ́ẹ̀. àwọn fúnra wọn kò sẹ́yìí tó bọ́ ta gbangba tó sọ wípé àwọn ní nfànfà láàrin ara wọn ẹ̀yin gbọ̀rọ̀ mi dẹlẹ́rù àwọn ẹ̀yin náà lẹ́ ń láǹfààní lẹ́ ń dírágì wọn. ẹ jẹ́ ẹ sì jẹ́ kí kan yé yín tá a bá rí nínú àwọn agitators tàbáwọn tí wọ́n sọ̀rọ̀ fún Yorùbá nation tó bá láǹfààní tó tàkú ọ̀rọ̀ sọ sí olóyè MC ẹ má jà máa ronú bí ayán ká sì má máa ronú bí eṣinṣin olóyè májà sọ́lò dédé gbé fóònù yìí pé máa bú MC nítorí nínú òye àtọ̀rọ̀ ẹlòmíì tí mò ń gbọ́ ọmọ gbọ́ Ìgbòho ọ̀gá yín gan-an ṣé Ìgbòho ní ọ̀wá pè yẹn yìí pé lágbájá o bu MC o don't be a daft. ẹ jẹ́ kí tí kí fakọ́ọ̀tì wa ẹjẹ́ ó jìnnà gbogbo ẹni bá ń ṣe bẹ́ẹ̀ count them as bloggers count them as frackers. ọ̀tá ẹni èèpo du ọ̀yà ni count them as frackers. Igboho will never call someone wípé ó yẹ mọ bú MC. Mm-mm. Likewise MC kò wá níráyè pẹ̀lú nǹkan tó kó lọ́wọ́ kó wá pèèyàn wípé Ìgbòho ni ẹ máa bú iṣẹ́ ọwọ́ ara yín oníkálukú iṣẹ́ ọwọ́ ara yín lẹ̀ ń jẹ́ àmọ́ gbogbo ẹ̀yin tá à ń sọ̀rọ̀ yìí ẹ sáré èjé èèyàn débi pé náà lè mọ bùyàn one ẹ jámọ̀ kankan ló jẹ́ ẹ máa di money worshipper bẹ́ẹ̀ bá ronú báyé yín àtàwọn ọmọ yín ṣe fẹ́ tẹ̀síwájú ẹ ní máa gbé alẹ́ ayé sórí igbá ti yọ̀rù kẹ̀rẹ̀ tẹ́ ẹ bá kẹ̀rẹ̀ àgbàdo wọ́n ti yọ̀rùkẹ̀rẹ̀ ẹ má bẹ́rùkẹ̀rẹ̀ wọn dànù níbi ẹnu níbi ohun tójú yín ò tó àti ohun tẹ́ ẹ̀ mọ̀. orí ọ̀pọ̀lọpọ̀ nu yín bàbá mi ṣégè mo forí balẹ̀ forí adé o ọ̀pọ̀lọpọ̀ nu yín ṣó o lè rí MC kó o dúró wájú ẹ̀ kó o bú MC àbí gbogbo ẹ̀yin tẹ̀ ń lérí fọ̀rọ̀ tata fara tata Ìgbòho Ìgbòho Ìgbòho wọn bí yàláyẹ nìkan kan re kó dúró wájú Ìgbòho kó wá ní Ìgbòho rí ò pé <laughs> orí online ló wà sọ̀rọ̀ bó bá ṣe wù ẹ́ orí bàbá ṣègè kékèké wípé ẹ stop eye service ẹlòmíì náà sọ sọ sọ wípé ẹ stop eye service kí ni ohun tó ṣẹlẹ̀ gan kò sì sí pé ìjà kan bẹ láàrin àwọn méjèèjì bí kú ṣe pa bọ́bẹ̀ ṣe kú èèyàn tó bá mọ́ jù mí lọ láàrin yín láti ọ̀dọ̀ abitétọ́ọ̀sì àtàwọn tó wà tó súnmọ́ olóyè MC ó mọ̀ kéré àmọ́ síbẹ̀síbẹ̀ inú ló kú ẹyẹ gbé. E inú lókú ẹyẹ gbé ọ̀pọ̀lọpọ̀ èyí tá ń sọ̀rọ̀ yìí ìmí súnmọ́ Ìgbòho kò tí ì ju ọdún méjì lọ àwọn ló mọ̀ tí MC àti kọ síra wọn bíi ten years fifteen years ago. ìwọ tó ń bú Ìgbòho àwọn ló mọ̀ tí MC àti Ìgbòho kọ síra wọn wọn a máa wára wọn wálé àṣírí nu sọ ọmọ pé Ìgbòho ta mọ́tò fún MC rí ìgbà tá a sílẹ̀ Ìbàdàn sọ ọmọ pé MC wábẹ̀ Kókó Sàárì àti Akínọlá Àyà wọn mọ̀ wálé Ìgbòho wọn jọ ń ṣe pọ̀. àmọ́ gbogbo yín mo rí yín wípé you don add thinking faculty thinking faculty tẹ́ẹ̀ni náà ni wípé o ò rí àwọn ẹni MC ó láwọn agbọ̀rọ̀dùn bẹ́ẹ̀ náà ni Ìgbòho láwọn agbọ̀rọ̀dùn àwọn kan wà tó ṣe yí pé a lè pè wọ́n ní condemn yellow condemn tí wọ́n nífẹ̀ẹ́ wọn dọkàndọkàn tó ṣe pé tí wọ́n bá rí ìwọ tó bú wọn rí wọn rán wọn ṣẹ́ o tí wọ́n bá mú ẹ wọ́n á nà ẹ̀bi fùfú ọ̀rẹ́ ni wọ́n á nà ẹ̀ pé tó o bá ṣọ́ra táwọn èèyàn bá rí wọn wọ́n lè sọ ẹlòmíì sódò kí wọ́n ló dé tó o fẹ́ tìtorí ẹnu tó o sì fẹ́ kọ̀míìtì pé tó o fẹ́ para ẹ̀ MC ní àwọn èèyàn tí wọ́n mọ̀ rí tí wọ́n jọ jókòó sọ̀rọ̀ tí wọ́n kàn mọ́ pé aláyé tuwálè aláyé tuwálè tó yẹ pé bó o ṣe bú wọn yìí inú ń bí wọn pé à òrí bẹ́ẹ̀ lè ṣe ń bu olúùlú ni à à tó ṣe pé tó o bá ṣèṣì kọjá níbi tí wọ́n wà tó o bá ń gbọ́ dẹran ilẹ̀ o ò ronú débẹ̀. àwọn kan sì wà wọ́n nífẹ̀ẹ́ olóyè májà sọlá débi pé gbogbo wọn tó ń bu Ìgbòho Ìgbòho Ìgbòho tó o bá kọjá lágbègbè ibi tí wọ́n wà wàá dẹran ilẹ̀ jẹ́ fi ti jíjẹ ṣíkìnì ṣàpẹẹrẹ fún ẹ. orí jíjẹ ṣíkìn ó láǹfààní ó sọ̀rọ̀ séèyàn kan àwọn olólùfẹ́ nìyẹn ni wọ́n rí díje ṣíkì wọ́n sì mú wọ́n dá sẹ̀ríà fún wọ́n nà wọ́n kan lápá wọ́n ṣe lẹ́sẹ̀. kó ẹ̀kọ́ bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó rí àwọn méjèèjì tó rí yìí ògo òlú kan ni wọ́n ògo òdílé kan ni wọ́n they are riffraffs ẹbí wọn ò ní ìyá wọn ò ní wọn ló kọ àfi wọ́n du ìdílé yẹn nú ni wípé ẹ̀san káwọn ìdílé wọn náà mọ̀ páwọn ló lú ọmọ. bọ́ ọ bá kàtẹ́ ń sí bàbá MC ò ní ìyá MC ò ní bọ́ ọ bá kàtàn gbòho bàbá rẹ̀ ò ìyá rẹ̀ ò àwọn tó yẹ pé bí wọ́n bá jẹ tàárọ̀ làwọn méjèèjì ó rí wọn mọ bí wọ́n ṣe jẹ tọ̀sán. ó rí ẹkún àwọn kan lánàá wípé ọlọ́run ò sọmọ wa náà lọ́mọ ìfaragbolẹ̀ àwọn kan lánàá ló dẹ̀ san lónìí ìfaragbolẹ̀ yẹmsí lọ́lọ́run fi ṣẹ̀san fún un. ó rí ìwà rere ìyá Ìgbòho àti bàbá rẹ̀ lọ́lọ́run fi ṣẹ̀san fóun náà ọmọ ẹ̀san ni wọ́n ìwọ ò mọ̀ pé ifáìfà làwọn méjèèjì ń jẹ ifáìfà bọ́ ọba kàtàn Ìgbòho ifáìfà ni bọ́ ọba kàtàn MC ifáìfà ni. ìwọ ò ti mọ̀ wípé ọlọ́run ló parí iṣẹ́ wọn lọ́nà wo àti ìtumọ̀ tó o bá wo MC ẹjẹ́ àpè ní pé area ọmọ ìgboro ẹjẹ́ wo olóyè mọ́jàsọ́lá ọmọ ìgboro wá wo àwọn méjèèjì fagbó ìgbòho ò tọ́gbó wò rí MC òun fagbó wá wo àwọn tó ṣe pé wọ́n lè fa igbó kí wọ́n lárẹ́fù kí wọ́n mu codeine ọlọ́run ò sì fà wọ́n jẹ nǹkan kan ọlọ́run sì ní gbogbo ẹ̀yin kọ̀ǹdẹ́mù o ẹ̀yin wọn ni ẹ lọ tò sí. láwọn tó ṣe pé tó o bá rí ojú wọn ó ti mọ̀ pé ikú gangan leléyìí àrùn leléyìí. ṣé MC jọ ikú àbí Ìgbòho lójú àrùn. Ìgbòho tẹ́ ẹ rí yìí kò mú ọtí. bẹ́ẹ̀ náà ni olóyè MC kì í mu ọtí ọ̀gbàgbọ́yé ọ̀rọ̀ ó fi mọ̀ wípé àkàndá ọlọ́run làwọn méjèèjì mọ́ sórí burúkú bí ọ̀rọ̀ wọn mójútó ayé rẹ kó ní mójútó ayé yín. ẹ̀yin agitators tẹ́ ẹ bá kan tó bá bú Ìgbòho tí ò bá ti dárúkọ MCC ẹ àtáàkì ẹ fúnra ẹ ẹ má mú orúkọ MC mọ́ bẹ́ẹ̀ bá wá réèyàn kan tó àtáàkì MC orí ẹ̀yin olólùfẹ́ MC ẹ àtáàkì ẹ pásánálì. oníkálukú ló ní orúkọ tí ó jẹ́ nínú ìdílé rẹ̀ àwọn tẹ́ ẹ gbèrò pé kí wọ́n ṣubú yìí nítorí ọ̀rọ̀ ẹnu ó fò ó ju ẹyẹ lọ ọ̀rọ̀ ẹnu ó fò ó ju aeroplane lọ kí ló dé tẹ́ fẹ́ fẹnu já wọn bọ́ àwa sinmi láti bí ọdún méjì ní mc àwọn boys Ìgbòho kìíní kan rádaràdà ọ̀rọ̀ ẹ mú ayé tìyín náà pọ̀n orí àṣeyọrí àwọn ìdílé kan àṣeyọrí àwọn bàbá àtìyá kan làwọn méjèèjì ẹ má fẹnu já wọn bọ́. orí má torí ohun tó o fẹ́ jẹ kó o máa bà ọmọlúàbí àwọn kan jẹ́ nítorí tí òun tó ń jẹ bá tán ọmọlúàbí rẹ̀ ó wọ hòhò nítorí adákẹ́jẹ́jẹ́ mo wá rí i pé àtàgbàlagbà tọmọdé ẹlòmíì ò ní làákàyè. àìmọye ọ̀rọ̀ tí mò ń set underground tó yẹ pé táwọn olólùfẹ́ olóyè mọ́jà sọ́lá bá pè mí àwọn fẹ́ ṣe kinní kan àwọn fẹ́ ṣe kinní kan fẹ́ nìkan máa ní ẹ̀ka ẹ̀ mo ti rẹ́ ní àwọn tó pè mí lára àwọn tó bú olóyè mọ́jà sọ́lá táwọn kan fẹ́ tó fẹ́ gba lọ́ọ̀yà tí wọ́n fẹ́ sùn ẹ̀ mo fi gbogbo tí mo fẹ́ jẹ́ láyé búra yìí mo ní kò ẹ filẹ̀ ah, wọ́n ní Mr Wisdom ah, èyí lè máa ní kan fi yàn lẹ̀ mo ní ẹ filẹ̀ ìjà ló dé lórí dòwe mo ní ọ̀rọ̀ ẹ̀yìn ni èyí tí wọ́n bá ti bí fúrọ̀ yálà yẹ ẹ̀dá nínú ìwọ tó ń bu MC kọrí sí. Si ọ́fíìsì ẹ̀ àbọ̀ ọlọ́ọ̀lì ẹ̀ lọ sọ fún pé MC kò ní dáa fún ọ lọ síbẹ̀ wo gbóbi ò kọ̀ ọ́ bí gbóbi ò bá kọ̀ ọ́ nínú kánrán lẹ́wọ̀n tó ò ní dé mọ́ àbí wọ́n tí wọ́n bá ti bí fúrọ̀yà aláya rẹ̀ da bí gbòò ṣe sílẹ̀ yìí lọ sílé rẹ̀ ń sọ́kà ń bàdàn kó wá dúró wájú ta kó ní Ìgbòho ò sí ilé kò ní dáa fún ọ ọ mọ̀ pé àwọn akọ́dà ọba ń bẹ ń lé àwọn akọ́dà ọba ohun tí èjẹ́ kọ́mọ délé pé wọ́n fi hàn social media is where we deliver our talent express yourself don't be a blogger and don't be a fracas If you want to be a blogger, let them know you are a blogger that blog people lives down. If you want to be a fracas, let them know you have no shame. You are a disrespect person. ẹ níyàwó ẹ bímọ ìmí inú yín lọ́kọ o sì bímọ bó bá dọjọ́ ọjọ́ alẹ́ tí wọn náà ń wo àwọn nǹkan tó o ṣe àbí táwọn ọmọ àwọn ọmọ ọmọ rẹ wò ó wọ́n á ah you are some of you are you are some of hooligans when you, you when you are young is that a good statement? mọ́mì you talk like tout ọkàn ní grammar? when you are in your old oh, you, you are you, you are you are in your younger age you talk like tout you do abuse will you be happy with that statement? okay minister of information ó sọ̀rọ̀ kan ó ní ọmọ ọmọ òun pè òun ó ní dádì grandpa why you a liar ó ló bí òun pé why you a liar because most people on media call you liar Muhammad kí ló fà á ohun tí à ń sọ táwọn ọmọ ọmọ rẹ̀ gbọ́ lórí mídíà. Stop all this side display. Stop all this side service. Orí àìmọye ẹni tó súnmọ́ MC ti ń sunkún oore sí lọ́wọ́ tí ò tí ì ṣe fún ọlọ́wọ́ tí ì ràn sí ni. Kó o wá tìtorí ẹ̀ kó o máa ṣe eye service ìyẹn ò ní kí MC ó gbé ten million fún ẹ̀. Ìwọ tó o sì tìtorí Ìgbòho náà tó ló ń tó bu MC iye òní kó dénú ọgbà olóyè mọ́jà sọlá kó kíkí ọkọ̀ mọ́lẹ̀ kó lóun gbé lọ. no nítorí èmi ò mọ báwo èèyàn ṣe ń ronú tí ò sí làákàyè. ó rí bọ́ ọ bá gbé wọn ṣubú èèyàn tó gbé ṣubú pọ̀ edumari ọlọ́jọ́ òní kò ní jẹ́ kéèyàn kankan jábọ́ nù àwọn méjèèjì bí MC bá jábọ́ ó dàbí igi tó lẹ́ka tó léso ni bí igi yìí bá fi wó gbogbo èso orí ẹ̀ ni ó wọ̀ dànù. Ìgbòho tẹ́ ń fẹnu bàjẹ́ yìí náà igi kan ni bóun náà bá fi wó gbogbo èso orí ẹ̀ ni ó wọ̀ dànù. ẹ sì rò tàwọn tí ń bẹ lẹ́yìn wọn tí wọ́n ń jẹun tí wọ́n ń kọ́lé lára wọn. ẹ wo àwọn tí wọn lọ́nà méjì ẹ wo àwọn tí wọn bá di ayakìlà ẹ wo àwọn tí ó ṣe pé wọn bá di picking pocket ẹ wo àwọn graduate tí wọ́n jáde tí wọ́n ríṣẹ́ ẹ wo yí ẹnu tí wọ́n ń bọ́ lójoojúmọ́ táwọn náà mọ̀ pé àwọn ń bọ́ mílíọ̀nsì ẹ má fẹnu já wọn bọ̀ àtigun kínní àtigun kejì mi ò rò wípé látọjọ́ tí mo ti ṣètò mo wá mú orúkọ MC mo wá ń bu àbí mo mórúkọ èèyàn kan mò ń bu no. nítorí èní ọ̀dàbí àná àná ọ̀dàbí èní. E ló mú babaláwo dífá ọ̀rọ̀ rún your best friend may become your worst enemy your worst enemy likewise may become your best friend in future okay ẹjẹ́ àwo Saheed Shittu àti àfáàlì Fúlàní worst enemy ni wọ́n tẹ́lẹ̀ tí wọ́n gbéra wọn lọ kóòtù lónìí ńkọ́ they are one of the tithes. that is life. so ilé ayé yẹn is just like an ocean that rocks our boat up and down it can stop you here or stop you there so is life everywhere orí ọkọ̀ ilé ayé ó dàbí ọkọ̀ tá a gbé sórí alágbálúgbú omi ni tó ń wà wá ó lè gbé ọ dúró bí ó lè gbé ọ dúró lọ́hùn gbogbo ibi tó bá ti gbé ọ dúró mọ́ bàrà rẹ jẹ́ ń odò tó gbé ọdọ́dọ̀ MC lónìí má fẹnu ba tìgbòho jẹ́ ń bẹ̀. odò yìí tó bá wá gbé ọ pàdé ìgbòho lọ́la má fẹnu ba ti MC jẹ́ ń gbogbo tèmi èmi ò ṣe nǹkan mi nítorí interest ara mi mo máa ń ṣe nǹkan for future references nítorí ọ̀la ó padà sọ nípa gbogbo tó ní kálukú bá ṣe gbogbo tó o bá ṣe láyé ò gbé aburú tó o ṣe àwọn ẹ̀dẹ́ kan ò gbàgbé ọba tí ó ṣẹ̀sọ́ ò ní kú máa ṣe ohun tó bá wẹ̀ lọ ohun tó bá ṣe ni wọ́n fi san lẹ́sàn. ọ̀rọ̀ àwọn méjèèjì yìí ìjì ni wọ́n táwọn èèyàn sá sábẹ̀ wá lọ mọ̀ wípé ẹni ayé bá ń fẹ́ kì í lárùn kankan lára bẹ́ẹ̀ ṣe ń bá Ìgbòho jẹ́ tó àwọn kan wò pé hmm, ẹjọ́ yín ni ẹ máa wí bẹ́ẹ̀ kiri <laughs> ó rí bẹ́ẹ̀ ṣe bu MC tó àwọn kan náà wò pé ẹjọ́ yín ni mo wí bẹ́ẹ̀ kiri ó ti mọ̀ pé wọ́n lo níyà. ó gbọ́ kò sọ̀rọ̀ tó o lè sọ ẹni tá a bá ti nífẹ̀ẹ́ kè é lábùkù látijọ́ aláyé ti dáyé lèèyàn kó mọ̀ wà lèèyàn kó mọ̀ wà láyé àwọn Ṣàngó Yemọja wà Ògún wà oníkálukú ń ṣe ìjọba tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ òòrùn wà òṣùpá wà ayé wà lọ́tọ̀ọ̀tọ̀ èèkàn máa wà ládùúgbò kan sí kan adá òkè láti fi tilẹ̀ kílẹ̀ ó má bàa wú kómi ó gbélé dìde la fi dá òkè síbi kọ̀ọ̀kan òkè wá bẹ nílùú kọ̀ọ̀kan èèkàn bẹ nílùú kọ̀ọ̀kan èèkàn wá bẹ láyé kọ̀ọ̀kan wípé kí wọ́n máa tọ́jú àwọn èèyàn lọ́nà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá já MC bọ́ lónìí Ìgbòho ò lè fíìdì gbogbo àwọn tí MC fíìdì. bẹ́ẹ̀ bá sì lè já Ìgbòho bọ́ lónìí MC ò lè feed the population ohun tí gbòòwò feed ó wá rí bẹ́ẹ̀ bá ní ẹ láǹfààní ẹ gbọ́lá ọwọ́ MC lónìí ìyẹn ò ní kakọ fún gbòòwò bẹ́ẹ̀ bá ní ẹ fẹnu gba ọlá ìgbòho ìyẹn ò ní kakọ fún MC orí tí ò pé ní gbogbo ohun tẹ̀ ń ṣe to whom it may concern both Yoruba nation agitators and the other line, to whom it may concern. That is why I don't have permanent friend. I don't associate. I don't mingle. Mo kí bàbá mi ni yas. Most of you are just noise maker. You are not voice. Orí Igboho is a voice MC is a voice tí MC bá sọ pé gbogbo ẹ̀yin ọmọ onímọ́tò àbẹ́yìn ṣíàmà ń gáràjì ẹ mọ̀ nàwọn èèyàn kó ń gáràjì wọ́n mọ̀ nàwọn èèyàn kó mẹ́. tí Igboho náà bá ṣe tó bá sọ lónìí pé ẹ̀yin èèyàn ẹ jẹ́ pàdé níbí báyìí o ò ní mọ ibi tẹ́rọ ó ti wá ẹ̀yin noise maker tẹ́ẹ̀ lè control àdúgbò yín tẹ́ ń fẹnu bà wọ́n jẹ́ káàkiri orí tí ò pé ni. orí bí YMC ò bá tẹ́wọ̀n lọ́rùn ó táwọn kan lọ́rùn bí wà Ìgbòho ò bá tẹ́wọ̀n lọ́rùn ó táwọn kan lọ́rùn. ó gbọ́ oúnjẹ tó rò pé kò dáńbì òun ló jẹ tẹ́nìkan fẹ́ràn láìsè sórí tó o bá ti mọ òfin ayé òun lọ́lọ́run fi dá christian ó dá mùsùlùmí ó dá wa lóríṣiríṣi ó dá jews ó dá oríṣiríṣi ìjọ bẹ́ẹ̀ náà ni a dá oríṣiríṣi èèyàn understanding wa yàtọ̀ thinking wa yàtọ̀ bí wọ́n ṣe wò pé ah mc ah ó ń gbowó gáràjì bẹ́ẹ̀ náà làwọn kan náà wò pé Ìgbòho wò àwọn tó ṣe pé àwọn olóṣèlú ni wọ́n bá wọ́n bá ṣiṣẹ́ Ìgbòho wò bẹ́ẹ̀ ló ṣe rí bí MC ò ṣe dá lọ́dọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ náà ni Ìgbòho ò dá lọ́dọ̀ àwọn kan náà bí wọn náà ṣe wá wà yìí ò dá bẹ́ẹ̀ mi náà ṣe wà yìí tẹ́yìn kan fẹ́ tèmi ẹlòmíì ò fẹ́ gbọ́ prógrámù mi. lọlọ́rin fi ní kò sẹ́ni tó lè rí nǹkan tó ń fẹ́ tán láyé kò máa sẹ́ni tó lè rí nǹkan tó ń fẹ́ tán láyé bó o lówó bó o bímọ bó o kọ́lé bó o lọ́lá àtùkù lẹ́yìn o kò máa sẹ́ni tó lè rí nǹkan tó ń fẹ́ tán láyé ara tọwọ́ olúwa mi ló lè fi kó wá dá ara tọwọ́ olúwa mi ló lè fi kó wá dá ó dá wa yóò pa wá yóò fògo ẹ̀ gbé wa dìde yóò ṣe ya o ara tówó olúwa mi ló lè fi kó wa dá ara tó wo olúwa ló fà wọn méjèèjì dá wá lọ wo obstacles táwọn méjèèjì ti face láyé táwọn méjèèjì sì ṣẹ́gun ló fi mọ̀ wípé àkàndá ni ogun lẹ́mísí jà látijọ́ tó ti bẹ̀rẹ̀ débi tó dé lónìí. kó tó di pó gbalẹ̀ lóṣòdì ojú MC rí ojú ẹ̀ rí tó mélòó ni ó kó tó di pé àwọn ará aṣòdì wá gbà fún ó gbọ́. òun náà ó jìyà rí ó ṣalábàárù rí ó jàjẹkù rí ó wọ aṣọ rí ó wàwọ̀ rí ó rí irúgbìn rẹ̀ dìde díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ kó tó di pé dohun tó léso wá bọ́ sọ́dọ̀ ti gbòho ìgbòho kọ́ sí ọ̀kadà tó ń ṣe ọ̀kadà ó kiri àgúnmurí ó ṣe fàyàwọ́ rí lónìí wọn ń kọ ọlọ́run ló dé gbìyànjú rẹ̀ ládé ẹ wo omi tí wọ́n ti ń bá bọ̀ bàbá kan ò kówó kalẹ̀ fáwọn méjèèjì ìyá kan kalẹ kówó kalẹ̀ fún àwọn méjèèjì ògo kan ni wọ́n tọ́lọ́run fi ta lè pè wọ́n ní rẹ̀mí lẹ́kún. rẹ̀mí lẹ́kún làwọn méjèèjì ọlọ́run fi dùn àwọn ìdílé kan nú ni ìwọ náà gbàdúrà kọ́lọ́run fìwọ náà rẹ̀ ìdílé kan lẹ́kún àbí kó ṣe ológo òbí kan. bàbá wa ti réyàn kan tó bú MC ohun tó kàn náà ni wípé yéè Ìgbòho Ìgbòho Ìgbòho báwo. ok ọ̀rọ̀ kẹ́sì kan ṣẹlẹ̀ níjẹta àbíjẹrin lórí àwọn kan tí wọ́n gbé Alhaji MC lọ sí court lórí ọ̀rọ̀ ìfàǹfà ó ṣe chairmanship káwá ní Ìgbòho ni kí ló kan Ìgbòho ṣe Ìgbòho bá wọn gba gáràjì Ìgbòho tó ń fèsì challenge tiẹ̀ lọ́wọ́ sóhun ní gbéyàn lọ kóòtù mo rí ẹ̀ka tó ń ṣe program mo pé kí lélẹ́yìn sọ yìí kí ló kan Ìgbòho pẹ̀lú ẹ̀ ṣé Ìgbòho ń bá wọn gbowó ni àbí Ìgbòho ń gbèkó ibi tá a ti mọ̀ yí pé eye service tí ò nítumọ̀ Alhaji MC ó ti wà lórí obstacles and challenges látijọ́ tó ti dáyé ni nínú òfin ọ̀la lọmọ pàǹdọ̀rọ̀ rẹ̀ ti ń dàgbà bá a ti dání èyí tó sì wà náà yóò borí. bá a bá wá wo ee hey, brọ́dà mi olùṣọ̀gá nǹkan kò ní ṣàlàáfíà rẹ̀ matthew bá a bá wá wo ìgbòho fún rẹ̀ ó rí àfọ́kùgò tí dúró tìkanra tìkanra ni láyé lam ìjọ̀gbọ̀n ló fà torúkọ rẹ̀ fi hàn láyé ládọjà ìjọ̀gbọ̀n ló fà. torúkọ rẹ̀ fi hàn orí ẹ̀jẹ̀ tá a dámọ̀ ni ẹ̀jẹ̀ wọ́ríọ̀ ni yóò padà tún borí eléyìí náà <laughs> ẹ̀yin ni kẹ́ ẹ wá kan ṣe orí bọ́ ọ bá torúkọ àwọn méjì sí gọ́gù bọ́ ọ bá tẹ who is Alhaji MC a sọ fún ẹ pé the national caretaker àbí the chairman NURTW of Lagos State or kí wọ́n kọ the chairman park manager of Lagos State yóò gbé síbẹ̀ wá tẹrúkọ tèmi sí Google kò ní who is Mr. Shina Àkànbí Mr. Wisdom kò sí nǹkan tí Google ó mọ̀ wá wọn mi ò tí wà relevant mi ò tí lè bùyàn láfẹ̀ million so ti rí i pé ìwọ tó ń pariwo orúkọ wọn ẹgbẹ́ kan náà lájọ wà orí tí ò pé ni. bọ́ ọ bá sì tẹ who is Sunday Igboho wọ́n sọ fún ẹ pé a businessman a Yorùbá man who wanted to lead his tribe away from Nigeria wọn òun náà orúkọ ẹ wo orí gọ́ọ̀gù ẹ sinmi ẹ̀yin oníwó tòwórò ẹ̀yin ẹ̀yin tẹ̀ nìkan ṣe orí àwọn èèyàn jọ mọ̀ wípé àtẹlẹ̀jẹ nìyí báwo èèyàn bá wù ọ́ tí wọ́n ṣe ride on mr kinní kan àbí ride on ma tí wọ́n bá ṣe tán wọ́n mọ̀ pé alátẹnujẹ ni wọ́n mọ̀rẹ́yìn kan tó pè mí ó ní tá a bá fẹ́ gbọ́ prógrámù làákàyè làmọ́ wá sọ́dọ̀ yín tá a bá fẹ́ gbọ́ prógrámù èébú tá a fẹ́ gbọ́ prógrámù àwàdà àmọ́ ibi tá a máa ń lọ orí ibi tí wọ́n kà ọ́ mọ́. ibi tí wọ́n kà ọmọ yẹn ṣé ibi tó yẹ kí wọ́n kà yẹn gidi mọ́ ni that is why I always say I'm not a fracker neither I'm not a blogger I enlight, explain I'm a presenter. I enlight and explain and liberate people mind. Don't let them group you into fracas. Don't let them group you into bloggers. What valuable things do people who are following want to gain from you? Don't be a noisemaker, be a voice. That is why you can never see me come online every time. I don't come on, on every time. Mo lè online boya ẹ̀ẹ̀mejì lóṣù. E, tí mi ò bá ti ní ohun tí mo fẹ́ sọ kéé mi ò ní ohun tí mo fẹ́ sọ I don't have time. ọ̀pọ̀lọpọ̀ yín torí ohun tẹ́ ẹ fẹ́ jẹ ẹ̀sìn ń bọ̀ ọmọlúàbí àwọn kan jẹ́. ọ̀rọ̀ tí mò ń sọ yìí MC ò rán mi iṣẹ́ o Ìgbòho ò rán mi iṣẹ́ o nítorí tí mo bá ṣe prógámù ń gbà mí ẹlòmíì ní Ìgbòho ló rán jáde mo wá jẹ́ni tí wọ́n máa ń tì dọ́ọ̀dọ́ dọ́ọ̀dọ́ èmi. Let me tell you the bitter truth I'm not among uh, uh, Yoruba uh, Nation media presenter I don't join I don't join any group I do my things with the love of passion I have for my tribe. Mi ò bá wọn sí nínú nǹkan kan, mi ò ń ṣẹgbẹ́ pàátì ní jẹ́ pàátì ìtọ́mọkọrin ò lẹ́gbẹ́ láyé ò lẹ́gbẹ́ lọ́rùn ẹ̀ ìradàràdàn ni lọ́dọ̀ tèmi nítorí inú yóò lè konú ẹ lè nífẹ̀ẹ́ ara yín dénúdénú bákan náà inú ò lè konú gbogbo ohun tí wọ́n ń pè lẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá jọ sọ̀rọ̀ yóò lu síta nítorí lábẹ́ ẹni tẹ́ ẹ jọ wà òun náà lẹ́yìn kan tí ó fọ̀rọ̀ lọ ọ̀rọ̀ tó bá ti kúrò lọ́rọ̀ tó wà lúwọ nìkan tó bá ti sọ fẹ́yàn míì èèyàn míì ti gbọ́ so I don't join group if they add me to Yoruba Nation kìíní kan lẹ́nìí I remove myself in the evening I don't I'm, I'm not interested I'm not interested mi ò lè wà níbi tí wọ́n ti máa kó mi pọ̀ máwọn òpònú mi ò lè wà níbi tí ẹ̀ ti nílẹ̀ gíwù pé ọ̀nà báyìí ni kánì mi ò lè wà níbi tá àti lè wakọ̀ pé ọkọ̀ yìí báyìí la ṣe ń wà á ẹni tí wọ́n bá ti rí láàrin àwọn òmùgọ̀ òmùgọ̀ wá ní àwọn òmùgọ̀ ni wọ́n ń lọ yìí o that is why àkọ́kọ́ ìgbéraga kọ́ orí ọlọ́run sì ń ṣe ìjẹ àtìmú mi nírọ̀rùn mi ò látọdún tí mo ti ń ṣe program mi ò gbà kàtì síbẹ̀ pé ẹ fún mi lówó àbí kí n fi tọrọ bárà lẹ́yìn àwọn kọ̀ọ̀kan tí wọ́n bá pè mí pé Mr. Wisdom ẹjọ́ ẹjẹ́ fún yín lówó data tó o bá dẹ̀ ní Mr. Wisdom ẹ sẹ́dà àkáǹtì yín sí mi títí next week màá ṣọwọ́ sí yín èmi ò ní sẹ́yìn díẹ̀ kò rù ẹ́ lọ́rùn má nira rẹ lára torí mi that is me owó tó bá wà ńlẹ̀ lèèyàn ná èèyàn fọkàn sí owó téèyàn kan retí wípé títí next week màá sẹ́ndì sí yín èmi èé fi sọ́kàn <laughs> nítorí kò tí ì sí lọ́wọ́ tiẹ̀ náà tó o bá ti wá rí àkáǹtì mi yẹn aró mọ́ ní ọ kò fẹ́ ṣẹ̀mí jájọ wò ó pé lọ́jọ́ tọ́lọ́run bá ní òní ló fẹ́ fún mi má jẹra rẹ̀ pa túláàsì nítorí tèmi you have your own life to live likewise I have my own life to live. mo ń fàkókò yìí mo fi ń bẹ̀ wá mo fi ń rọ̀ wá mo fi ń pẹ̀tù sí wa ẹjẹ́ àfàwọn méjèèjì lọ́rùn lẹ̀. ìyá mc àtẹ mc ló mọrú àdánwò táwọn rí kọ́lọ̀ tó ṣe mc báyìí bẹ́ẹ̀ ni ìyá àgbòho àti bàbá rẹ̀ àtòun ló mọrú tóun fèsì korúkọ tó gbòòrò. bọ́ ọ bá sọ̀rọ̀ tó ní làákàyè nú. No kò dìgbà tó o bá sọ fáwọn èèyàn pé ẹ bá mi share o ẹ bá mi share share and like kí ló ń share. bọ́ ọ bá sọ̀rọ̀ tó bá tó bá wúwo ìhà yóò share rẹ̀ yóò rìn. iṣẹ́ tí ọba gbé ni o ò lè mọ̀ ọ́. kí wàá mọ̀ ní ẹjọ́ torí ọlọ́run bá wa share program yìí kí n tèmi. ìwọ̀nba èèyàn tó bá gbọ́ bó jẹ́ three hundred èèyàn three hundred náà odidi àdúgbò kan ni béèyàn three hundred bá fi wo program ẹ máa dúpẹ́ pọ́lọ́wọ́n òṣìọ́ níwọ̀n nìkan àmọ́ afẹ́ ní views à ń wọ́wọ́ ìwọ mọ̀ pé ilé tá a fi tọ́mọ ìrì ní wo. báyé bá ti mọ̀ yí pé ilé èbú ni ọ́ bọ́ bá yá ẹyẹ ẹ̀gà ni wọ́n ṣí wá wó padà sí lọ. táyé bá ti mọ̀ pé eléèbú ni wọ́n ṣí wá ní lóòótọ́ wó padà sí lọ. kò wá sí bó ṣe lè bẹ́m sí jẹ́ tó àwọn kan ò ní kò lẹ́yìn rẹ̀ dọ̀la. ó wá rí kò sí bó ṣe lè bàgbò ó jẹ́ tó èmi. E ìyá ní àlàyé ẹ̀wọ̀n pé òun tẹ́ ẹ ṣe yẹn mi ò láìkẹ́ à á ni ìlè kó lẹ́yìn rẹ̀ dọ̀la <laughs> that is it kò wá sí iye frustration tẹ́ ẹ lè fún mi tó tí màá fi wá bú MC that is me kí nìdí ni wípé èmi náà ń jẹ́ èèyàn mo fẹ́ jẹ́ èèyàn mo mọye mílíọ̀nsì tó ti gbà tẹ́lẹ̀wọ́ mi kọjá mo mọye nǹkan tí mo ti ṣe síbẹ̀síbẹ̀ mi ò tí ì di mílíọ̀nìà. orí kí wọ́n tó péyàn lólówó kówó tó dúró léèyàn ah ah over hundred million ó ti kọjá látẹ́lẹ̀wọ́ rẹ tó o mọbi tó wọ̀. kí wọ́n tó péyàn mílíọ̀nìà owó ti kọjá látẹlẹwọ́ rẹ dànù ṣé jíjẹ ni múmu ni wíwọ̀ ni níná ni lílò ni báǹkì ni kinní kan bọ̀yà àwọn ọmọ yóò jẹun látàrí tí wọ́n á sẹ́dà àkáǹtì sí ẹ kó o tó rí nǹkan dè mọ́lẹ̀ kí wọn náà tó mọ̀ pé ah, mo wọ́ ti fifty million owó tó ti kọjá látẹlẹwọ́ rẹ ti over two hundred million kó o tó ní asset fifty million ó fẹ́ wọṣọ tó dáa ó lago tó dáa ó ah, jẹun tó dáa ìyá wà ń bẹ bàbá wà ń bẹ àwọn àbúrò wà ń bẹ it's not easy àwọn yẹn ló wá fẹ́ jábọ́ ẹ lọ wá nǹkan míì ṣe bẹ́ẹ̀ bá wá gbọ́ ó dáa bẹ́ẹ̀ bá sì gbọ́ ẹ kọ̀ntínù níbi ìranù níbi òṣì níbi àìníṣẹ́ níbi ìlara pẹ̀lú owú ẹ̀yin tẹ́ ẹ̀ jámọ̀ kankan ẹni bá níṣẹ́ yóò mọ gbórúkọ bàbá òun bàbá yóò gbórúkọ ẹgbẹ́ rẹ̀ àbẹ́gbẹ́ àbúrò rẹ̀ àbí ẹgbẹ́ bọ̀dá rẹ̀ yóò mọ gbé ọ̀la yóò wà mú jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ ilẹ̀ ti torí Ìgbòho wá gbórúkọ kí wọ́n mọ ṣépè fún yàn yẹ ìwọ no no no no no no ni mí no I do such. nítorí téèyàn bá sọ ohun tó ò fẹ́ gbọ́ má dá lóhùn kó má bàa ṣàfikún ariwo tó o bá ti dá lóhùn you are noise maker. wọ́n á ní ah, jálọ tí èèyàn kan bá ti sọ̀rọ̀ tèmi náà sọ̀rọ̀ wọ́n á ní ó yẹ jálọ wo Mr Wisdom bóyá òun náà ti fèsì wọ́n ti wá kà wá kún noise maker èmi ò ń ṣe é àìmọye ọ̀rọ̀ tí ń bẹ nínú ikùn mi. nípa olóyè mọ́jà sọ́lá nípa MC but òye orí mi jìnnà ju kí n máa búyàn kan lọ no òye mi jìnnà I was trained and brought up by knowledgeable people. Because I run helter-skelter seeking for a lot of knowledge mi ò wá ní fira mi wéwọ daft I won't descend so low to argue with stupid people no mo ń jára wọ ara mi nìyẹn so for this igi làwọn méjèèjì táwọn èèyàn sá fún shelter lábẹ́ wọn ẹ má wo ẹ má wo MC ẹ sì má láǹfààní ẹ mọ̀ wò gbòho ó rí ìkìlọ̀ lèyí àtàtọ̀ ọ̀rọ̀ ni kì í ṣe èébú ìwọ tó o bá ní igi tọ́lọ́hún gbìn ọ̀fẹ́ fàátù ó rí ó lè fàátù iná ni wọ́n tọ́lọ́hún dá kò sẹ́ni tó lè bomi pa àkànbí mo dúpẹ́ lọ́wọ́ yìí tá a jọ fìfẹ́ gbọ́ ẹjọ́ ẹjá fòye dayes tiẹ̀ ẹjá jọ fi àwọn méjèèjì ilẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ bárí àníyàn wọn lọ ẹni bá bú mc ẹ àtáàkì ẹ̀ fúnra ẹ̀ ẹni bá bú Ìgbòho kán àtàkì ẹ̀ fún rẹ̀ ẹ fi oníkàlùkù lẹ̀ àbí ẹ fi oníkàlùkù lẹ̀ jẹ́ kájà ọmọ gbó bájá bá gbó bí ọ̀bá rẹni dá lóhùn yóò dákẹ́ àkànbí mo fẹ́ mọ fèyí ṣe lọ mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò àyún lọ àyún bọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ tẹ̀nà ẹ jọ ẹ mọ lọ bá mi subscribe sórí YouTube channel mi Mr Wisdom TV Mr Wisdom TV orí ó dàbọ̀ yín bàbá ó dàbọ̀ yín ìyá ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n ó dàbọ̀ ẹ̀yin àbúrò.